y Ini buat apa deh? Tidak ada. Buat وقدر دم بها التي هي عند الخروج جنازة للتارك Jadi kami siap tahap يعني الميت الآذان إليها الميت في القبر من قبل قبل الناس كما سوى القادم مسألة وأنا صلى بعد ذلك ثم أتى الميت فحط عليه من رأسه ṣe bàbá tí bàbá bàbá sọ ní yìí ọ̀rọ̀ mi tí bàbá rà sí. wọ́n ní fàáfàá rí ìlú tí wọ́n ní ká máa gbé òkú sínú sàárì kẹ́yẹ́ pé orí ní òkọ̀kọ́ lọlẹ̀ so ẹsẹ̀ ní ọkọ̀ ní kébàdẹ̀ ní ilé yìí ẹsẹ̀ ní ọkọ̀ lọlẹ̀ lọ́sọ́nà ìgbé àti ìgbẹ́ ọ̀fẹ̀gbẹ̀ lílẹ̀ wọ́n ní jáàlù ṣẹ́yìn من تربته من تربته حسين عليه السلام مع الميت عند إنزاله في قبر أنها أمان من كل خوف كم يبقى إلى لابس عليه حسين dá síbi ibi nínú sàárè yẹn tá a fẹ́ sìn pé ká ní ẹ̀gbọ́n yóò dìkọ́ ju pé yóò ti ní yóò fi òkú lọ́kàn balẹ̀ nínú sàárè rẹ̀ gbèjà. Fọ́ṣù rọ́ọ̀mù láti méjì tí ìdílé ìrọ̀rùn lọ kí a máa tẹ́ àbọ̀mù ẹ̀wọ́ ọ̀pẹ ká máa tẹ́ sísàlẹ̀ sàárè ẹ̀yìn dàgbà. Àwọn ẹ̀rọ ṣe ń pa ọmọ ìjà ìwé sísàlẹ̀. Kẹ́yọ̀kẹ́ bí ewé dídá sí bóyá tó ní pé àfẹ́ kí àfẹ́ kí yẹ̀pẹ̀ wọ́n jù sínú àti bí pápá ń dé pápá wa ní àwọn àlàbò lè gé ọ̀rọ̀ kan jẹ ewé sí báyìí kò ní jò sí ní tókù wa ìyẹn ni wíwà àwọn ọmọ ti kọ́ lè wí ọmọ sàdúrà fún ẹgbẹ́ àdìgbè ìjọba ẹ̀ tó sì ní ẹgbẹ́ àdìsàn ọmọ ẹ̀rọ ìwé ọmọ sàdúrà fún ẹ̀ sọ torí ẹ̀ wàá máa tẹ́ ìdáfọ́ láì sí lọ́wọ́ ní kankan wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé sáré lọ kan omi omi òṣèlú ọwọ́ sáré gbọ́ omi náà wọ́n sáré wọ́n sáré da ewé síbẹ̀ bàtà lè gbókù omi kó yẹ kó lè omi dàrí lè mú omi sí ilé ìrìn yàtọ̀ ìwà lọ́jọ́ sí òkú ní bẹ́ẹ̀ ní ìsìn ìyàgbọ́n olùpápó náà wọ́n ti gbókù ìtàrí ọ̀rẹ́ jì wọ́n wọ́n ti gbé sínú sáré kan wọn kó ewé lórí tí ó pọ̀ òwe yìí ni wọn kó ewé lórí.

figure out the youth and look for these people. Àwọn tó fa àbòsí lọ́wọ́, àwọn tó fi ìgbà sí lọ́wọ́. Ìjọ kejì báyìí, ìtaná máa gbogbo wọn. Àwọn àwọn olè ni. Wọ́n ti mú jáde, wọ́n gba aṣọ wọn, wọ́n gba gbogbo owó. Kódà àwọn kan tó máa ń àwọn ẹlẹ́dùn lọ́wọ́ ẹnìkan wà lẹ́yìn pé olówó gan ní Ghana nígbà tó tó náà wọlé pé mọ́tò sọ mọ́tò ni wọ́n sì sí wọ́n wá mọ́tò yẹn wọ́n mú lọ sáré àwọn ọmọ ìlú tó wà tó wà رش ماء الورد على الميت في قبره كما مومي اسمه ورد كما مومي ليه وليس عليه إهانة التنزيل التراب بظهور الأكف مسترجعين أمركم بزعري وعفية مسيا يوم غير أنت قداس بزعري الذي هو مذهب الإمامية كما في مفتاح الكرامة لأن لأنهم أرادوا بهذه الصورة مخالفة أهل السنة اللجنية يحكمون كما كان يأخذ بعد الحسنين فلماذا لا إمامية لا الشيعة فنقول وجوه وين قراءة منها خلقناكم في الحلقة الأولى وفيها نعيدكم في الثانية مية ونعيدكم تارة أخرى في الثالثة القول في الحفرة الأولى بسم الله وفي الثانية الملك لله وفي الثالثة القوة لله وفي الرابعة العزة لله وفي الخامسة العفو والغفران لله وفي السادسة العظمة لله ثم يقرأ في الصلاة يقرأ له تعالى كل من عليها فان الآية ويقرأ قوله تعالى من خلقناكم الآية بدين بيان طيب وبيان على كوز معها ثم تسقط هذا الشيء يساعد عليه لا تصاب الصور كما كشور بدي فاتيا ومدتين الناس بعد أن سمع كل وهذا الدعاء اللهم إني أسألك باسمك العظيم وأسألك باسمك الذي هو قوام الدين وأسألك وأسألك وأسألك وأسألك باسم الذي إذا سرت به أعطيته وإذا نهيت به أجبته رب رب جبرائيل وميكائيل وإسرائيل وزارائيل إسرائيل وزارائيل إلى آخره كل ذلك إن داخل البيت كل وما شيء وليس قراءة فاتحة الكتاب كفاتحة عند رأس البيت صدره فاتحة فاتحة البقرة عند الميت فاقع بين البقرة سسد قراءة القرآن عند إهالة التراب على الميت بعد أن قيد صدره تلقين الميت kàmọ òkú kàmọ tẹ máa tẹ máa bí ẹlẹrìí pé alọlọrun rẹ sọ pé aláà ni báwo lọmọ pé tààlà lọbí rẹ sọ pé àtàbí mohammed ni báwo bí ẹlẹrìí pé ẹsẹ tẹ kí ló kù. báyìí bí ẹ̀yà wẹ̀ wọ́n ní nasbu alhajarayni ala qabul bara kàmọ nọrú òkúta méjì. رثاء عقب دفن الميت عند القبر كما قال هارون تباشر لسعره بسعره نقل الميت قبل الدفن أو بعده إلى المشاهد الشريفة كما يقول لك ولا تستطيع بس مشاهد أو رجال زمان تجمع بعد سكنوا عند الميت بعد دفنه في بيت في التربة أو قرية أو قربة كما يقول لك nígbà tí wọ́n bá ti ṣe pẹ̀tọ̀ wọ́n làwọn ọgbẹ́ tó sì fi dá sí òkú ìṣe. امتناعهم من دخول البيت إذا رجعوا من الداخل حتى يغسلوا أطرافهم من أثر المجلس. wọ́n kọ̀ láti wọlé tí wọ́n kò nínú ìgbàgbọ́ tó fọwọ́ àtẹ̀lẹ́wọ̀n tí àwọn fọwọ́ àtẹ̀lẹ́wọ̀n وضع الطعام والشراب على القبر ليأخذه الناس أما من الناس

sallallahu alaihi wasallam. Thank you.